tí ẹ ṣe é pé àràgbà àràbà ọpọlọ rẹ ti kú àbòforí gbálẹ̀ láti bóde fún àràbà kó máa sọ yín pé bàbá wọ ní òfin fẹ̀ ọ̀jájá ògúnwùsì káràbọ̀ máa wí lẹ́nu tiẹ̀ pé ọ̀ní òfin Ifẹ̀ ojú ànábì lọ bóde. lẹ́nu tiẹ̀ kọ́ máa sọ ikú ọ̀ní ọ̀fífi ojú jésù lọ. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna dina inda lahil islam gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mẹ́sẹ̀ tó di ọ́ oníṣẹ̀ṣe ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì yín o mo dẹ̀ rọ̀ yín mo bẹ̀ yín mo fẹ́ ka iṣẹ́ lórí mẹ́sẹ̀jì yìí gbogbo ẹ̀yin olórí alálùbẹ́ ẹ mi sí program yìí araba yín tó ti ń bọ̀ o araba tó ti ń o. tá a bá gbìyànjú ká lo ìṣọ̀kan kó má sí èdè àìyedè láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ìyẹn ò pé ká lajú lẹ̀ kí ẹni tí ò tó kan máa pèrè lógójì o ẹni tí ò tú ọmọ náà gún kó máa sọ pé erin lòun ẹni tí ò lè dá nǹkan kan tẹ̀lé bíi kókú kóró ìpò ìjábẹ́ ẹni tí a lè fàyè lẹ̀ o àràbáyé tuntun bá bọ̀ bó ṣe fẹ́ ló gbẹ̀yìn jọ́kìnní àná nígbà ọ̀rọ̀ ta lọ́nà ṣẹlẹ̀ tó fẹ́ pé ta ni ta ló lè gbé ọmọ lágídí ó ní ta lẹ́nu gbé ọmọ lágídí ó fún yẹn dé you are not a god now whatever anybody ti bá ń jẹ́ ẹ̀dá gbogbo apáta à ń jára pa lábẹ́ pàtàkì àti tóbi ọlọ́run ni sẹ́ẹ̀mọ̀ pálábàáyé ti bẹ̀rẹ̀ àsọjásán tọ́ba ajẹ́ gbé ọ̀fẹ́ kóbá rẹ̀ araba dá ikú ara rẹ̀ kú inú ẹni tó ń gbìyànjú ká jẹ́ ṣọ̀kan. So kájọ lo ìfẹ́ kó kálukú ọ̀sẹ̀sìn tiẹ̀ ní ọba ọlọ́run bá fẹ́ lò sínú Islam ọlọ́mọ ẹni ọlọ́run bá fẹ́ lò sínú kìrìsìtẹ́nì ọlọ́mọ ẹni ọlọ́run bá fẹ́ lò sínú ìṣẹ̀ṣẹ̀ ọlọ́mọ tí ìbá ṣe ń pín àràgbà àràbà ọpọlọ rẹ ti kú àbòforí gbálẹ̀ láti bóde fún àràbà kó máa sọ yín pé bàbá wọ ní òfin fẹ̀ ọ̀jájá ògúnwùsì káràbọ̀ máa wí lẹ́nu tiẹ̀ pé ọ̀ní òfin fẹ̀ ojú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam lọ ọ̀nìgò tó bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀. káràbò bóde lẹ́nu tiẹ̀ kọ́ máa sọ ikú ọ̀nì ọ̀fífi ojú jésù lọ sẹ́ni pé àràgbà ẹ̀jẹ̀ ti sẹ́sì lọ́pọlọ torípọ̀ fẹ́ polú ọjà torípọ̀ fẹ́ tan ayé torípọ̀ fẹ́ tú ayé jẹ àtẹwé àtẹgbò ṣe bẹ́ẹ̀ nìkan lọ́ọ́ da sọ́run mi lọ̀lọ́dẹ́ ewé nu. No? ebe èèyàn kan ló di ogun olùdọ́mọ̀sọ̀rọ̀ tó dé bá tẹ́ ebe èèyàn kan ló dẹ̀sù olùdọ́mọ̀ pírọ́gàmù ẹ̀ tẹ́ ìdẹ̀sù èèyàn kan ló di ọ̀ṣun olùdọ́mọ̀ ìṣòro tó bá tẹ́ ìdómi nìkan ló dá gbogbo wọn ẹ má wọ́pọ̀ wà lẹ́nu o tá a bá ń gbìyànjú ká jẹ́ ìṣọ̀kan tí tó araba òun wàláìtàláì rọ́bìlì kára bàbá wọn ní Ọ̀fìn Ifẹ̀ Ògúnwùsì ẹni aburu àbúrò ní sẹ́yìn ìdààmú òní jẹ́ bàbá wọn ní kò tó bẹ́ẹ̀ káwọn bóde kẹsàn án pàwọn ju ànábì lọ ọ̀ kẹsàn án pàwọn ju Jésù lọ ẹ̀yẹ òpónú dìndìnrín àgbà ayá yìí kí ló dé máa rántí ìṣètẹ́ni ẹlẹ́ni bọ́ kí ló dé máa dẹ́ẹ̀dẹ́ mẹ́ràwọ̀ bí àṣà ìbínú ọlọ́run ju tèèyàn lọ o ọlọ́run má bínú sẹ́ni kọ̀ọ̀kan o bí ń gbìyànjú àti tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ọ̀nsọ́nù ẹ gbọ́ àwọn ilẹ̀ wà tí àràbà gbé gbogbo ẹ̀ sọ̀hún fọ́ọ̀mù rẹ ti pọ̀ yẹ eti olóminú ni máa ń ké ọmọ ń ọmọ gbogbo eyi oníṣẹ̀ṣe ẹ̀yin náà gbọ́n ntaraba sọ sílẹ̀ yóò ju ẹnu araba lọ sátorí pé à ń wá ìṣọ̀kan à ń máa fojú wa gbọ́dọ̀ ni ìnà dínà ìnà láìlì Islam kẹ́nìkẹ́dẹ̀ bóde kò ní abara ọ máa fi wí àwọn ànábì Ọlọ́run inú ni Jésù wa inú ìránṣẹ́ Ọlọ́run ni ó sẹ́lẹ̀ ọmọ wa èyí baba bàbá wọ ní ọ̀fun ilé Ifẹ̀ ọ̀jájá ilé ìtàn ọlọ́mọ ti ṣubú baba bàbá sípò ní ọ̀fun Ifẹ̀ ẹ pẹ̀ lórí àpẹẹrẹ bàbá yìí o ẹ má káwọn ará bí o ti ìlú ọgbà ọlọ́run o àràbà yìí ọ̀tá ọlọ́run ni o gbogbo ẹni tẹ̀dẹ̀ ń tẹ̀lé ta lẹni náà tó tó bẹ́ẹ̀ tó lè yájú sí ọgbà ọlọ́run ẹ gbọ́n tàràbà ń sọ ẹ máa gbọ́n tí àgbàlagbà òpónú dìndìnrín wí lẹ́nu ara tiẹ̀ ọ̀ya ẹ gbọ́ kò kí ń ṣẹgbẹ́ ànábì muhammadu ọ̀nìmaní agbolé Odùduwà ọlọ́fin àjàláyé ọlọ́fin àjàláyé lótùúfẹ̀ kò pé méjì kò ṣẹgbẹ́ ànábì o kò ṣẹgbẹ́ jésù o ìgbàlá sì ń bẹ láàfin rẹ̀ ìwọ tó ń lọ sáàfin ló mọ̀ pé gbàlá wà ń bẹ mo máa rán ẹ níṣẹ́ lọ́bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó lọ máa dẹ́jà kó wá máa mú èsì wá fún mi báyìí iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là mo fẹ́ fi dé ètò mi sọlẹ̀ sáàfin ọ̀nà ìrìnsà lótùfẹ́ lálẹ́ iná la máa bẹ̀rẹ̀ tí mo mi débẹ̀ ṣùgbọ́n mo ń bọ̀ tó kìí ṣe bẹ̀ mo bọ́ alálẹ̀ yìí ẹ ti sún mi débẹ̀ lálẹ́ yìí alẹ́ iná ni máa bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ kí n tó lọ sínú òwúrẹ́ jẹ́ n parí iṣẹ́ ìránṣẹ́ tí mo ń bá bọ̀ fún ẹ ní ilẹ̀ tó tu ojíire yìí ilẹ̀ lásán ilẹ̀ lásán tí ò ní kankan ibi tó gbọdọ̀ gbé ṣépè ń bẹ́ẹ̀ ṣẹ́gbẹ́ tó o bá ṣépè ń bẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní àṣẹ wọ́n ti fi lé lórí tó o bá wúre ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó ní àṣẹ wọ́n ti fi wúre lé lórí àṣẹ ń gùn ní wàràwàràwàràwàràwàràwàrà kí wàá ní wọ́n wá lọ ṣe lọ́dọ̀ ẹni tó bẹ lọ́hùn títí tọ́lọ́hùn ò gbọ́ tiẹ̀ ilẹ̀ wa ilẹ̀ àṣẹ ni ilẹ̀ wa ilẹ̀ wúre ni ilẹ̀ àṣeyọrí nílẹ̀ wa ilẹ̀ ìdùnnú nílẹ̀ wa nítorí náà mo bẹ̀ yín gbogbo òjíṣẹ́ méjèèjì tó fi wá tàn wá jẹ ńlẹ̀ yorùbá ikú àràkà lọ kú wọ́n dojú ti àwọn ẹ̀sìn tó gbé wọn wá òrìṣà dojú ti ni wọn jésù ikú àràkà ló kú ànábì mọ́mọ́dù ikú òṣì ló kú kò ṣe é tẹ̀lé ẹ wá lọ tọ́kàn wá ṣáájú wa tó kú fún àràkà àwọn tó wá tó wá sọ wọ́n wèrè wá ní ṣàǹgó pokùnso ṣàǹgó wo ló pokùnso èmi ò lè sọ bóyá ẹnìkan ń bẹ tí ń bá ṣàǹkó jókòó o bóyá ṣàǹkó tún dé o bóyá ṣàǹkó tún jí o. tá a bá gbìyànjú ká lo ìṣọ̀kan kó má sí èdè àìyedè láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ìyẹn ò pé ká lajú lẹ̀ kí ẹni tí ò tó kan máa pèrè ẹ̀ lógójì o ẹni tí ò tú ọmọ náà gún kó máa sọ pé erin lòun ẹni tí ò lè dá nǹkan kan tẹ̀lé bí kúkú kó rẹ̀ kó jábẹ́ ẹni tí ò àlè fàyè